وصحبه وسلم باب الوضوء وهو الاختيار عن علي والحسن رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال لولا أن أشق على أمتي لأخذهم بالصراط مع كل وضوء أخذه مالك وأحمد والنسائي وصححه ابن خزيمة وذكره البخاري بتعليقا وعن حمران أن عثمان رضي الله عنه دعا بوضوء وغسل كفيه ثلاث مرات ثم تنقبله واستنشق واستنصر ثم غسل وجهه ثلاث مرات ثم غسل يده من نار لم فقط ثلاث مرات ثم يقرأ مثل ذلك ثم مسح برأسه ثم قسم رجله اليمنى اليه الكعبين ثلاث مرات ثم يقرأ مثل ذلك ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توسع نحو الوجوه هذا متفق عليه وعن علي رضي الله عنه في صفة وضوء النبي صلى الله عليه وسلم قال ومسح لوحده واحدة أخرجه أبو داوود واخرج الترمذي والنسائي بإسناد صحيح بل قال الترمذي إنه أصح شيء في الباب هذا قصوى لهم ارحب الله في إخوان أبو محمد صلى الله عليه وسلم báàbù tí alẹ́ yìí wọn báàbù tó ní ìbáṣepọ̀ máa àlùwàlá àti bí a ti ń ṣe àlùwàlá alùwòdó wọlé aláàmà tó ń pè ní alùwòdó ó ní lábúláwá fún àlùwàlá wọ́n a máa pè ní alùwòdó nígbà tí ibẹ̀ ń jẹ́ iṣẹ́ ìsí àlùwàlá wọ́n a máa pè ní alùwòdó láti túmọ̀ omi tára fi ń ṣàlùwàlá omi tára fi ń ṣàlùwàlá lágbàbà máa pè ní wàlúù ṣíṣe àlùwàlá dáadáa ní wòlúù inú àwọn súnà tí ọlọ́ọ̀bá àlejò ọlẹ́gbẹ́ tó ṣáájú kátólà tó máa ń kírun ń jẹ́ pé báàbá ní àlùwàlá ìran wa ò sí ṣíṣe àlùwàlá yìí kìí ṣe àṣà الأمة نبى محمد صلى الله عليه وسلم نكام أريكا وقال طوة ساج والشين كفل ولا إن بين السنت ولا السن كفل ولا إن بين السنت ولا sísọ̀lù ọ̀la àtọ̀sí wípé ní òmù ẹni tí ń ṣe ní òmù ẹni tí ń ṣe bí àǹfààní yẹn pọ̀ lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan wọ́n kọjú sáwọn sàárì pé ara'aytum law anna bi babi ahadikum nahara kí ni ó jẹ́ bóun ló ti jẹ́ bí ó bá jẹ́ pé nílé iṣẹ́ ń gbé iṣẹ́ ń sùn sí ilé iṣẹ́ ń gbé ẹni swimming pool rẹ̀ ẹnikẹ́ni swimming pool. يغتسل منه كل يوم خمس مرات كما وي من السويمين بول لرجوجما لẹ́ẹ̀márùn ẹ̀rọ ma ní sùkúlù bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mà àwọn ẹ̀mà wa ń lọ sínú kúrò ilé ẹ̀mà fi wẹ̀ anábì ní àkíyànà ẹ̀bẹ̀kọ́ ní dáná nìyí iṣẹ́ ìkún tí ó ń tọ̀wọ́n tí máa ń wẹ̀ lẹ́ẹ̀mà àwọn lójúmọ́ sí ìdẹ̀tí ó kù lára rẹ̀ ẹ̀jẹ̀ dáhùn tí ó kù lára rẹ̀ kálẹ̀ ní kúrò nínú yàrá yín tí wà ń bẹ̀ tó ní rọ́ọ̀sì ń bẹ̀ sáwà ń bẹ̀ ẹ wá lọ ń sáwà lẹ́ẹ̀ma àwọn ó ti wá mara tó ń tọ̀ sí ní òlórí inú dẹ̀tì onídẹ̀tì àwọn máa bóyá ó ti pọ́ṣẹ̀ kan tó lu ẹ̀gbẹ́ yìí ẹni tí ń wẹ̀ lójoojúmọ́ kò tó wájú pé ń wẹ̀ lẹ́ẹ̀kan ń wẹ̀ lẹ́ẹ̀ máa àwọn lójúmọ́ àkúnlélò ọ̀sà abẹ́lé kò ní bẹ̀rẹ̀ anábì ní kàdá ti kó mo lè wúdò ó dàbí bẹ́ẹ̀ bí àlọ́ lájẹ́ ẹ̀ máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ó kéré jù á fi àlọ́ alẹ́mẹ̀lú lójúmọ́ ẹ̀mẹ̀lú ẹ̀ máa rún ó kéré jù ní ẹlòmíì ń bẹ fóun ẹyọ kan ẹ̀fẹ̀ni bẹ́ẹ̀ ń dára aláàrẹ̀ ń fọ́sẹ̀ ń fọ́jú ẹ̀ ń fọwọ́ ń má sí kí wá ṣe pé ara nìkan ni ó máa mú má bí wíwọ̀ ẹ̀ ṣe máa ń fọ ìrírí ara kù rárá ìdọ̀tí ara kù rárá ànábì ní bẹ́ẹ̀ làlùwà láti máa ń fọ ẹsẹ̀ kù rárá bí ìyẹn bí sára wà láti rí ẹsẹ̀ lọ́fíńpá lùwà láàrin mọ̀ lẹ́mìí tí a bá bẹ̀rẹ̀ tó máa sára wà tí a bá fọwọ́ táwọn fọ lẹ́mẹ̀ẹ́ta gbogbo ẹ̀ṣẹ̀ tí a fọwọ́ ṣe sì máa fò dáadé ẹ bá fún mi yẹ lọ́nà èyí ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fẹ́ ní sọ ní ó jáde ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi mú fín ní ó jáde pẹ̀lú mi o ẹ fojú nù ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fojú rí ní ó jáde ẹ fọ owó dápá ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ fi ṣe ló jáde ẹ bá débi bẹ́ẹ̀ fá orí ẹ̀ṣẹ̀ tí jẹ́ pé orí mi sábàbí rẹ̀ ló jáde débi tẹ́ wá di pé ní pé ẹ̀fọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ láàrin oní ọjáde àǹfààní ká máa ṣe ọ̀nà láàrin rẹ̀ ọ̀nà lásán wá wà ní àwọn májẹ̀mú ìkírun tí ọba fẹ́ kírun ìtumọ̀ rẹ̀ ní agbọ́dọ̀ má a sì lè má tí ò bá jẹ́ wípé ajẹ́dá tí kíni ẹ̀dá tó mọ́ra. النبي لا يقبل الله صلاة بغير وضوء ọlọ́run ní gba irun tí ò sálùwàlá ń bẹ̀ lọ́fẹ̀ẹ́ ní bùkátà ní ká kọ́ àlùwàlá ká má àlùwàlá tù. àkọ́kọ́ tí àwọn akọ́kọ́ wa mú wá nínú báàbù yìí ó ní fọ́dùlù síwáàkì súnà tí afẹ́rẹ́ máa rẹ́ nìkan ti ń ṣe é tí ìbá sọ́lá ká má fi òórùn ká má fi ìròyìn ara wa ní abẹ́ẹ̀rẹ̀ rẹ̀ nìkan kan ò lónìí súnmọ́ ìrọ̀mọ́ pápò ká tó sàlùwàlà ẹni sàlùwàlà mélòó ni àwọn ẹni fi mélòó ẹni fi àlùwàlà mélòó ni ẹni fi mẹ́rin ẹni owó lẹ́wọ́n pápò bẹ́ẹ̀. náà ẹ̀wọ̀n ọ̀lẹ́ ẹ̀wọ̀n má lùwàlà màṣà àlọ́ súnmọ́ náà inú súnà tọ́pọ̀lọpọ̀ ṣe mọ́ ọ̀nà kódà abáyé àwọn tí ń ṣe àwọn tẹ̀bílì bẹ̀rẹ̀ àwọn ọmọ gbígbà bá ṣe súnà làwọn ń ṣe wọn jíjẹ́ ìdúgbò bá ń ṣe bá súnà wọn àti bí ó jẹ́ ìdúgbò bá ń ṣe wọn àlẹ́ ṣe mọ́ nítorí kájọ máa ṣe ni àwọn lè wá jẹ́ kí ìyí òun gbajúmọ̀ lọ́dọ̀ wọn àámu tí ò yá ju tí wọ́n padà ẹ̀sìn náà ọba النبي لولا أن أشق على أمتي أفوى أبو هريرة رضي الله عنه لما حديث رواح أكبر أن النبي محمد صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي كيف صلى إيفاني الأمة لرا ogun tí bá ń jó òfin ẹ̀sìn kò sí nira bẹ́ẹ̀ ẹni bá rí nira níbi òfin ẹ̀sìn ó ń tàn wọn ọmọ tó bá ti tọ́lọ̀ bá ti kéde níta lẹ́sìn kò sí nira ẹni bá rí nira ń bí nǹkan ni ó jẹ́ normal ìnira lẹ́nu bọ̀ ìnira tó wà ju ẹ̀mí lọ tó ju ara lọ kò sí abẹ́ ẹmọjọ́ nìkan tí ẹ ṣe táwọn ọmọ ìdíjẹ́ ẹ̀bí sí àwọlá ojú pọ̀lú mi kò sí ìnira lára ìjọsìn ẹni tó lóun òfin lápẹ̀jú ìrí lọ máa wọn lọ sí jíìmù abẹ́fẹ́ ni kí ni jíìmù ni ìwọ́tọ̀ ń kí wọn tiẹ̀ tó ń kí náfíà jíìmù wọ̀ ní jíìmù lọ́pọ̀lọpọ̀ tọ́wọ́ dé sí ìmúkọ́ ojú òní ọmọ ṣe náà ó jọ táwà máa ń ṣe náà alákọ̀ọ́ ni wọ́n tó wá ń ṣe ní oṣù jẹ́ jíìmù lára rẹ̀ alákọ̀ọ́ ni ó fi wọ́n ṣe ju jíìmù lọ. èyí náà ṣe kò sí ẹ̀sìn tọ́lọ̀ ní ká máa fi súnmọ́ tó ní ìnira tí ọkàn ò lè gbé lára ò lè gbé لكن لولا أن أشق على أمتي سيلا صلاة إن فلم يكن من لنا لأمرتهم بالسواك مع كل ولو وفي رواية عند كل صلاة ìbá ní ní gbogbo ìgbà tán bá ti fẹ́ sàlùwàlá wọn kọ́kọ́ gbọ́dọ̀ rún níná gbọ́dọ̀ bọ́ ṣe ẹgbọ́dọ̀ fẹ́ gbọ́dọ̀ fọyín ọ̀run náà wọ́n fẹ́ ṣe àlùwàlá láti kí láti bọ́lọ̀ ń sọ̀rọ̀ abẹ́rẹ́ sẹ́nu tí ó ń lọ́wọ́ ni bọ́lọ̀ ń sọ̀rọ̀ èmi ń sùn látàbí mẹ́wàá lẹ́dàbí márùn-ún àbọ̀ dájú ó ti wá gbẹ́nu tó ń lọ fi ṣe alhamdulillahi rabbil alamin subhanallah ìwé ń sọ lọ́bẹ̀lọ́bẹ̀ lọ pàdé ọba ìlú kan kí ó ti pẹ́ nù nìkan ní òtún ṣe gbogbo ara rẹ̀ ní bọ́dà tí wọ́n bá ní àdúgbò wọn ló lọ yá lọ́lọ́ yá ayọ́nù yá jẹ́ni àwọn tí wọ́n ní nápòlì rà lọ́sọ tó lọ pàdé ẹ̀ lásán ti má kú sí lófin ẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ bá ṣe ọlọ́run fi àjẹ́ yín ni wọ́n yẹn sọ́kọ́ náà fi àjẹ́ yín ṣùgbọ́n ipò ká máa ọmọ pápò ipò tó wà náà sí ó bù háyà débi pé kí èèyàn bá sọ náà pé èèyàn ń bẹ̀rù kó má bàa ní lára ni èèyàn bá ní for every ablution there must be what asiwak inú ìwáyà ni àyíǹda kó lè sọ̀la ìgbà ní gbogbo ìgbà tí wọ́n ti fẹ́ kí nǹkan ẹ̀rọ papọ̀ súnà tiwa àwọn nìkẹ́ ẹ máa gẹ́gẹ́ lọ lẹ́sì àwọn súnà táwọn èèyàn sábà sí máa láwùjọ wa bàbá ti gbàgbé ẹ̀ lọ́mọ tó gbàgbé ẹ̀ báàlù súnà gbàgbé ẹ̀ sí èyí súnà náà gbàgbé ẹ̀ general public gíní òun ló gbàgbé rẹ̀ òun ni súnà tó tiwa súnà pé káàrùn pákó tí pákó máa bẹ́ẹ̀ náà bí ẹ bá gbé bá ń lọ sí ẹ lọ́wọ́ kóòtù wá pákó sí i ilé gẹ̀ẹ́nà wọ́n ni wọ́n sì kàn sí pápò rẹ̀ fi rẹ̀ títí dé ìwọ̀n nígbà tó di mọ́tì pàtì gúúsù ní bájì àsìkò wọn fẹ́ kí ìwọ̀n nìkan lọ́kàn sílẹ̀ wọ́n fi gbẹ ládá lásán nà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni a ti wá kú mùtọ́ ìyẹ̀rọ́tún ní lè sọ́ mi mùrùdọ́tún lè rọ̀bì ìǹtí ìmàmú ẹnu mọ́tì nù kò sáǹfààní tí ń pápò fẹ́ ṣe ní pé ẹni yóò mọ ju bí ó ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ yàtọ̀ sí fọlọ́wọ́n bá lè fi ọlá nífẹ̀ẹ́ Nabi Muhammad sallallahu alaihi wa sallam àṣàrò anáyè fi pápò rírun ọlẹ́ kódà wọn àfa àwọn ìyàwó wọn náà sọ wọn ní tí wọn bá wọlé bára báyìí wọn bá lọ ń bọ̀ láti ta wọn fi wọlé wọn kọfẹ́ ni wọn kọfẹ́ bọ́ọ̀ṣù láàbí ní pè náà àbí ní pè bọ́ọ̀ṣù yìí máa ń mọ àdìwọ̀ṣì lẹ́yìn kọ́láṣẹ́ wọ́n dáná wípé pákó ibi lásán lára máa ṣe wọ́n kọ́kọ́ sí láìlọ nígbà dáná wọlé tí wọ́n bá jí dára lóru wọ́n tó tiẹ̀ sọ̀rọ̀ òun sí ni wọ́n ń gbáko wọ́n rẹ́ náà wà lá wọ́n ń gbáko náà bá ti pẹ́ dádákẹ́ tó ti pẹ́ nígbà máa ti dákẹ́ tó pẹ́ tí yóò sọ̀rọ̀ kí yóò sọ̀rọ̀ sọ́mi yẹn ẹni yóò ṣe ẹ̀rọ pákó kò yẹ náà sì àbí ń jẹ́ bá sọ̀rọ̀ jù náà tó bá pọ̀ ìsọ̀rọ̀ jù náà máa mú ẹnu kéńjì ẹ̀wọ̀n papọ̀ gbogbo àwọn ilé súnà ni ìwé kí láti ní súnà fẹ́ bí àníkẹ́ni wa má àníbi àti ìjọba kíkà wọn dẹ́ńtì ìdáwá dé wọn kí nígbà búrọ́ọ̀ṣì wọn ní bọ́ọ̀ṣì ní bọ́ọ̀ṣì náà ẹ̀dí ìsìláàmù ti sọ fún wa pé búrọ́ọ̀ṣì wọn ní bọ́ọ̀ṣì afternoon bọ́ọ̀ṣì evening bọ́ọ̀ṣì night bọ́ọ̀ṣì down àwọn ẹ̀rọ ẹ̀mọ́ àwọn làwọn fẹ́ bọ́ọ̀sì ju ayé sì ju anẹ́bí ti sọ dípẹ́dípẹ́dípẹ́ anẹ́bí ti máa ń bọ́ọ̀sì ju àwọn àsìkò tá a fẹ́ lọ ìwà gbogbo àwọn àsìkò ìwà láti wọ́n fi wọ́n ṣeré ìwà láwọn ààyè kọ̀ọ̀kan náà wọ́n tó máa ń ṣe ìwà inú súnmọ́ àlùwà lánàá ṣé bí wọn àfọwọ́ mi kúrò àbọ̀ bá ní pákó lọ́wọ́ wọn pé ọwọ́ náà lọ lè ṣe fi jọ nànà kó fi yọnu nù dáadáa lórí ní sọ́kẹ́lì máa ń ṣe wùdú báyìí lọ́kà ní máa mú mi ní ẹni omi ní máa ń mú gòrí gẹ́gẹ́ máa ń fọ́ ní wọ́n ní kẹ́yẹ́ fi yọnu nù dédé máa mú mi ṣerú súnà tí ìṣe wùdú gbé wa ọ̀nà súnà tó ti wáájú súnà karùn-ún papọ̀ nàbí tuntun tí èèbá sọlá pé àwọn òfẹ́ ni wá lára àwọn bá pàṣẹ pé ní gbogbo bàtà bá ti fẹ́ káàlù àdáká máa ń pákó ẹgbẹ́ wa mi gbọ́ rí àbí gbogbo ọ̀gbọ̀ tí a bá fẹ́ kí èrò ká máa ń pákó anábìyí máa ń ṣe gbọ́ ẹ̀. حديثي من كما هو مالك مؤثر ومالك روى مالك وعنس روى احمد روى النسائي رب جدي اما البخاري لكن تعليقا هذه الولاء الاولى الولاء wọn kà áké tí wọ́n fẹ́ gbére káwọn amọ̀dọ̀lá káàlẹ́ ìmàṣẹ mẹjá ń gbọ́ lọ́dọ̀ àwọn horses mouth káwọn kò tẹ́ lóòótọ́ tí màá fi ń tún òun ní àdábìrin ẹni tí kémi wá lè bá balẹ̀ tí nǹkan ń bá mẹ́ta àti ìmá fi sí àwọn àmọ̀ objective ẹ̀ máa objective religious information tí wọ́n àti máa ń ṣe àlọ́ fún òun yẹn lè kú mẹ́rin kama ma ṣe rọ́ndà bí mẹ́wàá jẹ́gbẹ́ bá náà rẹ́ nílà kí bá àwọn àti máa ń ṣe pẹ̀tàbákàrà àtẹ́jú wọ́n ní kí wọ́n ní mistake láyé kan ayé àti máa wá láǹfààní àti máa wá máa ṣe bí ọmọ tani àbẹ́ ti bá mi ṣe rẹ̀ àdéhùn tí amẹ́ríkà lónìí fún àlùwàlá àdéhùn méjì àkọ́kọ́ an ṣọmọrọ́nà an ṣọmọrọ́nà àgbẹ̀gbẹ̀ àdéhùn wa ṣọmọrọ́nà ni wọ́n pè wọ́n ṣọmọrọ́nà ibùn àbáyé nínú àwọn ẹni ẹni ni ẹrú tá a yọ kú lóko ẹrú fún àbáwọ̀ ọ̀tún ọ̀nà máa fàn báwa kọ́ ibi ni wọlé wọ́n lọ sójú ogun kan ọlọ́wọ́ ni kí ọwọ́ wọn kó tẹ àwọn ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kú lọ́wọ́ wálé ẹlẹ́ni òfin Islam bí wọn bá fi lọ sójú ogun bí wọn bá kẹ́rú wálé àwọn aṣáájú lọ jagun náà máa ń pín wọn fún láyé lọ́hùn-ún náà ti pẹ́kọ̀ wà nípínlẹ̀ ẹjọ́ wọn máa àbábá àti àbábí ló wà máa lẹ́gùn náà àbọ̀ ni. so inú díẹ̀ máa fi àkó ayà ẹ̀rú láyé ẹjọ́ ni kọ́ ọ lọ jà lójú ogun kan tẹ́gbẹ́ ilẹ̀ ń wé ni so wọ́n fún wọn níye tó bá wọ́ọ̀tì nínú bí ni nínú àwọn ẹrú. so inú àwọn ẹrú tí wọ́n fún afọwọ́ kọ́ọ̀lì ibn Walid the Islamic warrior òun ni wípé wọ́n fún ní arákùnrin ṣàmùrọ́nà yìí ibùdó àbáyé òun ló wá lọ bùn wà fún àwọn ọmọ tí mo bùn wà bí ẹni ẹrú bíi gíìtì ni bíi mọ́tò nílé ni mo bùn ó jèmi wọ́n wá bùn àfọwọ́ ọ̀sán náà ní ẹ̀kọ́ ibùdó àbáyé lóòótọ́ ìsìlámù aláwọ̀ ká àkọ́yà ẹrú àìsàn tán ó aláwọ̀ kí á ẹ máa ti pé jù wọn káyọ̀dá wọn ká sọ wọn dọmọlúwàbí láàfin kọ́kànlọ́pọ̀ àwọn ẹ̀jẹ̀ bí ẹ bá ti dá ìrànlọ́sùlá ìwọ̀n ní kí ni kó lọ́ọ́ bọ́kùn ní ọkọ̀ ẹrú àwọn tí ń jẹ́wó lábẹ́ yín ẹ̀sùn wọn lọ́mọlúwàbí nígbà tí ẹrú yìí dọ́dọ̀ àwọn ọ̀sán ọmọ àfáàn tó tóbi tí wọ́n àwọn wá sọ di èèyàn fúlùkì mú yọ̀ǹda rẹ onídàájí gánẹ́tì lọ́mọlúwàbí gbígbé tó ti fúlì nù láì gba ẹni tí wọ́n wẹ̀. sọnù ọ̀sán alágbára bí àwọn bá jẹ́wó lánàá rí fáwọn mọ̀lẹ́bí kan tí wọ́n kàrà wá di pọ́ńtọ̀ wá dọmọlúwàbí ó kọ ara ìtàbọ̀ ń pè ní ara dùkẹ́lò ní ara ilé Usman wọ́n lọ́wọ́ tún ẹrú bọ̀ ẹrú tá a ti tú lókun ẹrú ni ó wá di ara lé oúntàn irú àfá Usman ló ṣe tí ó tú àfá yìí ní ọkọ̀ ẹrú nìkan bákan àwọn bá kú bí ò bá ní nǹkan kan tí ò bá lẹ́yìn ẹ̀kẹ́kẹ́ tí ó jogún rẹ̀ kò ní wájú kò ní lẹ́yìn ẹni tó yọ lókun ẹrú lè jogún ẹ̀ tó dáwọn mẹ́wàá mú rò ní sí ní pé afẹ́wọ̀n ọ̀nà yìí lọ́pọ̀lọpọ̀ wáyé máa ń bẹ pẹ̀lú kíni pẹ̀lú ọba Osman máa fà anáwá lè pọ̀ tàbí ìwà wọ́n ni ẹnna Osman radiyallahu anhu dàá bí wàdú lẹ́ẹ̀ka ní wùdú làlùwàlá kílákí wàdú náà omi àlùwàlá ni wàdú ẹlùmọ̀ wí inú àwọn olóògbé náà táàmù ẹ̀sìn tí ó máa rẹ́nu bí àtìkọ̀ sí máa rẹ́nu abẹ́kọ̀ọ́ nìyẹn

Alhamdulillah, rabbil alamin kí lè ń sọ lágbáwá yìí ṣùkọ̀mpọ́sìlì nínú ọ̀nà tí lágbáwá fi níyì ni pé gbogbo ìran tí ń sọ lágbáwá rò ní àlétí àwọn ará lágbáwá yẹn kan àlẹ́ fi wọ́n kakulétì ẹ̀ gbogbo mùsùlùmí ní sọ lágbáwá a kà máa ń sọ jù làwọn lọ́nà àwọn èdè ní ti ń jẹ́dẹ̀ ẹ̀sìn ìṣọ̀lá àti láti gbé ẹ̀sìn àwọn òfin ìrìn ń pè bẹ́ẹ̀ alẹ́kọ̀ọ́ so wọ́n bú kí àkàkà níwàdú kò mọ̀ síwàdú kò sómi àlùwàlá ní jẹ́bẹ̀ so afáwọ̀ Humran wọ́n ní Usman da ábìwàdú níjọ́ kan bí afáwọ̀ Usman ní káwọn lọ mú omi àlùwàlá wa àsòwò tó àmọ́ kàfẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ lásán tí wọ́n fẹ́ kọ́ wọn níbi òun lẹ́sẹ̀ máa ń ṣe àlùwàlá wọn ẹja ṣe practical wudu ya ẹlẹ́mú wàdú wa àwọn tó wà lóòrè fáwọn fánù ti ní sàábí ànábì àgbàlagbà fáànù wọn tí wọ́n kọ́ sí fọ̀gọ́fẹ́lá kẹsẹ́yìn ìgbàlá sọmọbọ̀t àwọn kókó fọwọ́ wọn láti fi orí ọmọ kadé fi ọmọ òun ló ṣe tí àbáwọ̀ fún ọ̀nà pé pàtàkì gbómi dé wọ́n kọ́ wọ́n fọ owó wọn lẹ́ẹ̀mẹ́rin ní ọ̀sùn náà àlùwàlá ni àbíkẹ́ni kan lè lóun fẹ́ ṣe àlùwàlá láì jẹ́ kó fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta tó fẹ́ sọ́nà lónìí àti ìrọ̀fí ń táà tí ẹ máa ń fi bí sàábé kan ti ṣe nù sàábé òun náà padà wá wípé àti tó òun náà ṣe òun náà ní bí ànábì ṣe ṣe náà afẹ́wo kí ni sọ́ọ̀tún tá a máa ń ṣe nù ta ló fi ọ̀làǹdà yìí Osman wọ́n ló fọwọ́ wọlé mẹ́rin lẹ́ẹ̀mẹ́ta mọ́mọ́ta máa fò máa lọ àwọn afọmi yọ́nà ọ̀nà bóò látún yọ́nà ọ̀nà ẹ̀kẹ́lẹ́ mú mi ni ní pàtàkì wọ́n jẹ́ máwẹ̀ ẹ̀ da omi sẹ́nu ẹ̀ máa mú bẹ̀nu ẹ̀ ń pè ní ìyọ́nà ọ̀nà máa mú ọ̀dọ́ mú kí wọ́n lè fọwọ́ sí ti jáde tí mú mú ọ̀bá kẹ̀kẹ́ lábẹ́ òwú àá ẹ̀kọ̀ dámi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọn mọ́dúnmọ́dọ̀ túmọ̀ rẹ̀ ni pé wọ́n ní ẹ ó gbọ́dọ̀ ní movability pé ní ó máa múùbù lọ múùbù bọ̀ ẹ múùbù ẹnu yín bí ká ń yọnu ẹgbẹ́ ìrìn máa ń yọnu ẹ̀yọ́ nínú bí lédè wọn ń fún yẹn bí a máa sọ sábòjú fi yọnu náà ni ẹ̀rọ kan ni wọ́n owó ní ó rẹpẹsẹ́ǹtì pápò tá a ní kò sí gẹ́gẹ́ bí afárọ̀fọ́ àlè nàbí sọ̀lẹ̀ sókè ẹ fọwọ́ bẹ ẹ fọwọ́ sípẹ́ ẹ gbọ́dọ̀ bẹ bí kẹ́kẹ́ méjì tí ọwọ́ ẹnu yẹn kọ́ ẹ ń mú wẹ̀ ẹni bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ ọ̀túnmọ́nà máa fánà ṣe wọ́n fi omi wọ́n fi yọ ọnu nù wọ́n sì tán ń ṣọ́kọ̀ lẹ́yìn ìgbà náà wọ́n wá omi wọ́n fa omi símú al-istinshaaq ni jalbu al-ma'i ila al to inhale bí àwọn ọ̀dọ́ ní kàtà tí wọ́n fún wọn ní inhaler iná ọ̀dọ́ ọ̀rọ̀ àti máa fi ń dábà tí wọ́n máa ń ṣe wọ́n inhale ẹ̀ ẹ fà á sí mú pé mo ní àti mú mi ẹ wà ẹ wà fún jẹ́rìí padà kìí ṣe ìfomi fọmú ẹ lọ́rọ̀ àwọn ṣe ká fi ká inhale ẹ̀ pẹ̀lú àwọn afá mi ní tí a bá fomi fọ́ náà wọ́n náà wọlé bí èso bá a mú bìrì ni ká fomi ká fà á tó mú wọ́n sàn fẹ́rọ̀ ká wọ́n sìn jáde tó ká kọ́kọ́ inhale ẹ̀yìn wọn our exhale kìnnìkan kàdàkàdà wọn ò sọ yí ìgbà tí wọ́n ti ṣe ń di abẹ́kọ̀ọ́nù ìwáyà mi gbọ́ fún ẹ̀mẹ́ ẹ̀ka náà náà ṣe ìwáyà mi gbọ́ fún ẹ̀mẹ́ ẹ̀ka náà ni wọ́n sì ẹ̀nà wọ́n ti ní wọ́n fọwọ́ lẹ́ẹ̀mẹ̀ ká lẹ́kọ̀ọ́ ni wọ́n wá ní wọ́n yọ lọ́nu wọ́n fi fúnmi fún wọ́n fi padà wọ́n wá sọ nọ́mbà bọ̀lì wáyà ní gbèsè ẹ̀mẹ̀ta náà. àfọwọ́ àfọwọ́ táwọn kátàlọ́sẹ̀ àlọ́ yìí kátàlọ́sẹ̀ àlọ́ ẹ̀ka máa fúlùkù fún márùn-ún sí àlọ́ lẹ́yìn ìgbà yẹn fún mọ́ gọ́ọ̀sẹ̀ làwọn jẹ́ àhò lọ́wọ́ ọ̀sán wọn á fọwájú wọn kí mẹ́tẹ̀ níwájú àgbẹ̀ ẹlẹ́fẹ̀ẹ́ máa ṣe máa fọwọ́jú ẹ̀fọn pàṣẹ sí ẹ̀mí fọwọ́jú omi tó lọ́wọ́ yẹn ẹ̀kẹ́ ṣó ẹ̀ ṣàlàyé ayé dúró ti bẹ̀rẹ̀ afẹ́ mọ̀ bọ́ló ti gbé bẹ̀rẹ̀ nù ló parí sí òrónù ẹ̀bú kọ́ ẹ̀bú ògbólẹ̀ fún àwọn lẹ́ǹtì nù ẹ̀bẹ̀rẹ̀ àlẹ́kọ̀ọ́ níbi lá parí sí ibi tí wọ́n gbà parí sí ẹ̀kẹ́yìn ẹ̀yìn ẹ̀ báyìí lọ́wọ́ wọ́n ní gbígbé fífẹ̀ ńkọ́ búrẹ́dì ńkọ́ láti wo láti ibi tí ike tí ìtì bẹ̀rẹ̀ ń bí débi ara mi yànjẹ́ ọlọ́pàá ni ó léwu ẹ̀ẹ́tẹ̀ hàn ní ni gbogbo tá à ń sọ yìí iwájú gangan àníká fọnù ọlọ́pàá ni àníká fímú àwọn yìí rèé tí àwọn yàgbàlá bí yẹn bá sọ̀rọ̀ láti yìí bá rántí àwọn yìí ń ṣe àdàlà ẹ̀ka lè má pè ní ó lè rí kí wọn bọ̀ wájú gangan ni rukun pílẹ̀ àlọ́lá ni ẹni tí bá ń sọ́ra ẹ bá ń mọ̀ ní bá ní bẹ̀rẹ̀ lápẹ̀ ṣe wà fífún yóò gbọ́ ní wà lè fi ṣe wà fífún ó jẹ́ pọ́n náà níta àmọ́ ń gbọ́ náà tààrẹ nínú àwọn àwọn alhassan àti alhussein ọmọ ọmọ ànábì méjèèjì wọ́n ní wọ́n rí bàbá àgbàlagbà kájí ń ṣe àrọ̀lá tí ò máa ń ṣe àwọn méjì wà lọ́ba sọ̀rọ̀ àwọn àti àríwà láti mú wa ní ó lè mímọ̀ sí lóhun ọmọ sí rárá ní ṣe jẹ́gẹ́rí agbára ṣe tẹ́ ó ṣe ó ṣe kó ṣe dáadáa tó takò ní àbájá ṣe jẹ́ wọ́n náà ṣe jẹ́ ìṣẹ́ni náà ṣe jẹ́ lè bá ti ìkejì rẹ̀ mú ọ̀bọ̀ ní àwọn ẹ̀rí pé ẹ̀yìn máa ṣe mí ní ìmọ̀ sí ẹ̀ṣọ́ nítorí ó kẹrin kó tí ẹ̀ wọ́n fi lè kéde ni màá jẹ́ kó tó wà sí àlọ́ àlá ó wà ní àdẹ́gbọ́dì ọ̀dà ọlọ́mọdé ọjì ọba yọ kí ni àdẹ́gbọ́dì. bó kẹ aláìsàn ní láì ó pọ̀ fáwọn obìnrin ìyá ló ń lókun wọn ìjáàbù pẹ̀kẹ́ lọ sínú létí òun nítorí ọ hmm? àwọn area tó gbọdọ̀ fàlọ́ láì kọ́ọ̀bà láti ibi tí òun ti ta ló ń bí ká sọ̀rọ̀ ló ń bí nísàlẹ̀ ń bí ní gbígbọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni fífẹ́ rẹ̀ omi gbọ́dọ̀ débẹ̀ ìyẹn ni wọ́n fi aláwọ̀ wa lẹ́ẹ̀mẹ̀ta ní níta ó bá débẹ̀ ìkejì ó débẹ̀ ìkẹ́ ẹ̀ka ó débẹ̀ ẹ má jà sí fún mọ̀ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ju àwọn owó ní àbáwọ̀ fún wa fọ ojú wọn sàdáàtà marwat lẹ́ẹ̀ta lẹ́yìn ìgbà náà fún mọ̀ ọ̀sẹ̀lẹ̀ yẹ́dà húlùm náà wọ́n wá fọwọ́ ọ̀tún lẹ́yìn fífọ́ ọdún ọdún láti báyìí bí láti bẹ̀rẹ̀ sọ́fọ́ ìṣéèmù òkè orí ẹ̀nà ẹ̀fọ́ padà tó bí ó wọ níbí lẹ́ẹ̀mẹ̀ta wọn fọ ọ̀tún mẹ́rin ó ní tó mọ ẹ̀lú tó ń ìgbìyànjú rẹ̀ àwọn afọ àlàáfíà náà mẹ́rin lẹ́ẹ̀mẹ̀ta lẹ́yìn ìgbà náà tó mọ̀ máa rọ́ àti ìlú àwọn afọ mẹ́párí bóòlù àbí àwọn mẹ́fẹ́ hmm? ọ̀dọ̀ mọ́ Malik àwọn tàbí pé gbogbo orí ilẹ̀ gbọ́dọ̀ fún mi ká ẹ̀wẹ́ ti ọwọ́ méjèèjì ní wà kọ́fà gbogbo tí ń jókì tó fi ń dánkè náà láti gbèsè pàtì so wiping over a part to survive àbíkí ni kẹ wipe over the whole head so ní àmọ́ Usman wọ́n wá ìfò wọ́n fomi tó tútù wọ́n fi pa orí wọn ní oní nọ́mbà tiẹ̀ òfin nọ́mbà pẹ̀lú fún mọ́ lẹ́yìn ìgbà náà fún mọ́ bàtàrà àdúgbò ìlàbò ìjọba wọ́n á bẹ̀rẹ̀ sí ma lọ fọ ẹsẹ̀ ọ̀tún kílẹ̀ ló ti fún ẹ̀ kílẹ̀ nóòtù wọ́n nígbà tí wọ́n pa orí wọn lọ bẹ̀rẹ̀ sí ma fọ ẹsẹ̀ ọ̀tún kílẹ̀ nóòtù wọn ò sọ̀rọ̀ nípa ẹjẹ́ àgbẹ̀kọ̀ ọ̀dà nígbà pé description bí àfa ọ̀tùmánú ọmọ àfánù ṣe ṣe àrò alágbábí tí wọ́n gbà fún àwọn òdáfọ́ èsì àdẹ́mọ̀ ẹja mọ̀ sọ wọ́n nígbà tó ń fọ orí dọ́kọ́ wọ́n máa lọ fọ ẹsẹ̀ wọn ilẹ̀ alkàbẹ́yìn débi alkàbẹ́yìn ìtẹ́sẹ̀ káàbẹ́yìn lé gungun méjì tí ó nà sókè alàgùnmánì náà ṣe àrẹ egun yìí àti egun yìí wọ́n ń pè ní káàbáyà ní káàbùn káàbáyà bí ẹni ní ìfúnbá ń gbà lọ́wọ́ ẹ̀ lókè àfàkẹ́rẹ́ ṣẹlẹ̀ kò ní kò ní kò ní kọ́fà rẹ̀ omi gbọ́dọ̀ kúrò ó pè kó mi kọ́fà rẹ̀ kọjá bí pé ẹ̀sìn ní agbọ́dọ̀ fọ́ bí bá bí ní fọ́ bí òun kẹ́ fọ́ kọjá ilé ìjẹ́kẹ́ wà ṣúọ̀ ẹ̀kọ́ kọjá ẹ̀sìn ní agbọ́dọ̀ fọ́ kí ó dé gíní ó dé ẹ̀ẹ́gbọ́ àbẹ́kọ́ ni bá bí kẹ́ fọ́ kọjá díẹ̀ lóbìnrin mi wà ṣúọ̀ ẹ̀fọ́ kọjá díẹ̀ ó pè ìbíkẹ́ mọ́ wàá fọ́ ọ débi tí ẹ kí ẹ̀fọ́ dìrọ̀ bẹ́ẹ̀ ni àtọjú àtọwọ́ àti orí àti ẹsẹ̀ the appearance of odo bẹ́ẹ̀ bá ṣe mistake bẹ́ẹ̀ lálùwàlà bẹ́ẹ̀ lálùwàlà ẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ nínú ìsìláàmù ń jẹ́ ní títẹ̀ lẹ́nu ó lè jípadà wájá ẹ́ ẹjú ẹmí jáwèé àti àwòláwúlò ń torí kó lọ létí mọ́síláàmù bí àrò aláwò bá dá èmi ń kọ́ kò dáa bí wọ́n bá dáńbọ́ ìgbáwò rẹ̀ àwọn ah, nínú máa láǹfààní àti máa fàyèmójútó èyí tá a rò bí èkó kéré ní ó padà wá sí wa lọ síbi tí ń jẹ́ tó tóbi. so tẹ́lẹ̀ fún ẹsẹ̀ wọlé ká gbìyànjú pé omi wa kọ́va alkaaban áńkù tiwa méjèèjì láǹkẹ̀ bẹ́ẹ̀ náà léegun méjì tí ń bẹ ń bẹ lápá ọ̀tún ń bẹ ní apá àlàáfíà omi wa at least tá bá lè wà ó wà accurate pé ó kàn ó lè jù lọ díẹ̀ tábí wà sure that accuracy wọ́n ní afáwọ̀ tó wọ́n wá fọ ẹsẹ̀ ọ̀tún wọn dé kókósẹ̀ wọn méjèèjì wọ́n pọ̀ lẹ́ẹ̀mẹ́ta súnmọ́ ìlú sọ̀rọ̀ lẹ́yìn táwọn fọ ọ̀tún tán àwọn fọ tàlàáfíà náà tàlàáfíà màgbọ́ọ̀d lẹ́ẹ̀mẹ́ta ní sọ̀rọ̀ rẹ̀ súnmọ́ kọ́ọ̀lù wọ́n wá wí àwọn tọ́lọ́lì pọ́ ṣùgbọ́n ànábì ní sàrọ̀ àlọ́wọ́ ọkọ̀ description ta fún wa ìta lọ́dọ̀ wa Osman níta tí wọ́n ti ní pé àwọn amú order description sákàdàkà nítorí ìbá ti wá sọ tí ń bẹnu tẹ́lẹ̀ sọ nìkan lákàmá fi kọ́ ẹ̀ẹ́dẹ́ kẹ́ ní ọ̀kú. lẹ́yìn tí àwọn ọ̀sán ló parí àdùn aláìka àwọn mọ̀lẹ́kí pọ̀ sanwó wọn náà mọ̀lẹ́kí rẹ̀ ní àmọ́ àtúgbà àbẹ́tì wa tún náà kọ́ àlè afá osùmọ́nù wá wípé ọ̀rọ̀ ayélujú ẹ̀wọ̀n osùmọ́nù ẹni tó gbà náà gbé lára anáwọ́ ni ọmọ méjì ni ó fẹ́ alélujá fún mi fún ànábì so if they claim the phone wọn ànábì ó di náà àbí àná ìyàtọ̀ fẹ́ ọ̀rọ̀ yìí torí pé náà àwọn first ten tí ó fọ́gbà sílámù ni kẹ́ẹ̀ lè ka osùmọ́nù kẹ́ẹ̀ lè ka dé nàbàtẹ́ nínú àwọn tó kọ́ gbà fún ànàbí àwọn fọ́sẹ̀ ní ló ti gbà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ à ń bẹ̀rẹ̀ ìjà sí nígbà tá ànàbí yìí dé ẹkọ pẹ́ẹ́nẹ́fẹ́ kú òní máa kà pẹ́ẹ́nẹ́fì òní wọ́n bẹ̀rẹ̀ sí máa àwọn ń sọ wípé rọ̀ ayé ìlú sallallahu alaihi wasallam fọ́ọ̀gbọ́n èmi ò máa nù mo rí òjíṣẹ́ ọlọ́pàá alaihi wasallam kọ́lọ̀ mẹ́ra sàlékún èké àdìgbẹ́ wọn tàwọn gbọ́ àmẹ́hàwà ìmísìlẹ̀ tí wọ́n ṣe irú àlùwàlá wùdú irú àlùwàlá tí wọ́n ṣe this is how I saw him doing it. ń bẹ́ pé n tí a fẹ́ wọ̀ tí wọ́n mọ̀ sí sílá ṣàrọ̀láwà ni ó sàábẹ́ tó ní nígbà náàbì tí ń fi àrọ̀lá ló ń sọ kéèsì fún wa kí ni a fẹ́ kọ́ ní ẹ̀kọ́ yìí òṣùwọ́n bá náàbì lògbà òun náà ó lékè ẹ̀ka lẹ́yìn náàbì ẹ̀hún ìfẹ́ pé báyẹn pé òun náà náà káwọn èèyàn nínú ẹgbọ̀rọ̀ tó nìkà láyẹ̀ yìí ni wọ́n sọ sọ́ọ̀sì pé tí mo ṣe yìí kìí ṣe orí mi o kìí ṣàmúṣọ mi o bá náàbì ṣe ń ṣe ni mo ṣe ṣe tí sàábì òun bá lè rí pé kóun náà ń ṣe nǹkan bá nàbí ṣe ń ṣe kálẹ̀ ní àti ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ní fún alẹ́rì sàábì tó bá nàbí lùgbà tó bá gbé for years kí ànábì sọ fún pé àwọn màláìkà máa ń tijú rẹ̀ pé kí ni àwọn màláìkà máa ń tijú Usman ànábì ń bẹnu oníjọ kan àwọ̀ ọ̀sọ̀ tí kò bo ìtanyányá díẹ̀ sílẹ̀ nùta àwọn kanlẹ̀kùn àwọn ni dání mẹ́mẹ́ wọ́n ní ọba kìsì ní kòrò lábẹ́ ni wọlé wọn ò tẹ́ǹjì oríṣà pé ìtàn wọn díẹ̀ sí ń sílẹ̀ ó tún yá wọ́n tó kanlẹ̀kùn anábìnrin ta ló wà mẹ́yẹ wọ́n ní ó má rìn ní lábẹ́ wọlé wọ́n change position wọ́n tó kẹ́rẹ́ pọ̀ ta ló ń bẹ̀ẹ̀bẹ̀ wọ̀ wọ́n ní Usman wọ́n sáré dìde wọ́n sáré sí aṣọ bó ìkàwọ̀ wọ́n sáré sí mọ́ observe they learn through observation ọba tó ṣe dínkù wọlé ẹ̀ change ẹ̀rẹ́ ìtẹ́yìn sí díẹ̀ wọ́n mọ̀ wọlé ẹ̀wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wà wọlé fún wọ́n sáré change láyé anábì ní sẹ́ ìyìn ní tijú ẹni tá àmàláìkà máa ń tijú àmàláìkà sọ́mà táwọn ọ̀dọ́bà máa ń tijú Usman òun náà gbọ́dọ̀ tijú rẹ o ipò tí Usman wà nà tó ń ti bẹ́ ọ̀rọ̀ àbá Usman èyí ṣẹ̀rí ẹ̀sìn nítawọn náà bá láwọn gbọ́ lọ́dọ̀ ànábì ni ó jẹ́ ẹ̀rí ẹ̀sìn tọ́lọ́ wọn wá sí wa tọ́lọ́ wọn sí wa ànábì tọ́wọ́ àbá Usman bá ti wá jẹ́ ẹ̀rí mú ẹ̀sìn táàkà gbọ́ láì bèèrè rí tí ẹ̀yìn wá sẹ́ẹ̀tì táàkà ń kàlẹ́ àti àtàwọn ṣéwù sọ ni pé wọ́n ní kò dá ẹ̀rí ṣéwù dá àá òun bèèrè rí lọ ṣéwù àti ṣéwù náà mẹ́lẹ̀ lọ́nà ọlọ́run ò sọ pé ẹ̀tẹ̀lé ṣéwù anábì ẹni ṣéwù bí á lọ́ọ̀tì ní bí á ìsì ní bí á wẹ́ẹ̀sì ẹni ìwé lágbáwá ni yorùbá ni wọ́n ní ṣéwù sọ pé kí ni yóò dá amédì amẹ́ráìtì àti ìbèrè pé kí ni ṣéwù gbára lé ṣáfi yóò dá dáàtì ni wọ́n ní kí wọ́n dára lè túmọ̀ rẹ̀ ní àyà kùránì ìwò ló mẹ́sàn pàṣẹ́tì claim wà yìí àdìsà mẹ́lì wọn wọ́n rẹ̀ lùsẹ̀ rí jọ́sẹ̀ lọ́wọ́ tó ń gbẹ̀dọ̀ parí jọ́ ìtàn mo ṣe yí رسول الله صلى الله عليه وسلم توضأ نحو وضوء أبا ما النبي صلى الله عليه وسلم ni hadith rafa osman fi jẹ́ standard in wudu description ní àwọn tó gba description ọ̀sán àbí wọ́n ní peculiarities ẹ̀rọ̀mí ń bẹ hajj anabi nìkan ni òun máa ń observe látọ̀bí hajj anabi jẹ́ ọ̀kan náà ni àwọn ẹ̀rọ ìbá anabi jẹ́ hajj pọ̀ more than a thousand a hundred thousand àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn anabi lọ́jọ́ hajj wàdà when it comes to hajj rìpọ́tẹ́jì ẹ̀fọ́n wa jábìrì lọ́gà jábìrì náà Abdullahi ó bẹ̀rẹ̀ sí máa rìpọ́tù láti gbàgbé àdàbí tí kò mọ̀ sí náà bí wọ́n ṣe wá dé maka gbogbo tí wọ́n ṣe yẹ́ ọ̀nà very long report àwọn mìíràn report kẹ́mi but lọ́dọ̀rọ̀ ájùngọ́ àlọ́bá jábìrì olófojúsí sábìrì ìfojúsí kẹ́mi pẹ̀lú àwọn jẹ́ pé ó máa jẹ́ authority lórí tó máa rìpọ́tù wa sínú àwọn ẹ́ríà tí ń jẹ́ pé a prefer ìjọba Usman gbà lórí ọ̀rọ̀ ẹlòmíì ní ọ̀rọ̀ òdù description bọ́dẹ̀ gbàlùwà láwá ó gùn ju tàwọn àyókù lámínàgbà wọ́n ti wọ́n gùn gan ṣogun ta ti rí nínú description bí wọ́n ṣe gba àlùwà láàmúnábì wa wọn a rí pé a kàn fi wo báwa ṣe ń ṣe alhamdulilayi ogun dáhùn ká kanáà ní ó bá ń dáhùn sí wọn abẹ́kọ̀ọ́ ni ìjàmbá kan wá ké tó tí àti ìmáṣe láàfikún abíntápátá padà wá ké pé ah, ọ̀tọ̀ yóò wá sí máa ń ṣe o pẹ̀lú bí wọ́n ṣe pé bí ayọ̀ fún mi lápẹ̀júwe ní wọ́n àṣà tó gbá tí wọ́n ṣe tẹ́lẹ̀ ní ẹ̀bá ti pa ayé àyàlásán àwọn àfọmíṣẹ́nu àwọn ìfẹ́ni tí a rí ní lápẹ́ òfòmíṣẹ́nu bí ó òfòmíṣẹ́nu a ní ẹni láti láti ìbèrè fọ̀mù ẹ̀rọ ẹlẹ́kùn tó èébú kọ́ o táwọn náà bá lè ní ànábì ló ṣe through a sound chain of transmission àgbà lọ́wọ́ kàìmọ́ náà èyí ló ṣe gẹ́gẹ́ àbáwọn fọ́ọ̀nù lọ́gbẹ́ gbélé ìwà ìwọ̀n òfin àwọn nǹkan mẹ́sìn lápẹ̀júwe láàbà sálùwàlá nígbà yàtọ̀ àgbẹ̀ èké ẹlòmíràn tí òde kó ṣe àlùwàlá ní kò máa lú àníyàn kò máa níyàn ẹ̀ sọ́lá àwọn àníyàn máa níyàn lọ́wọ́ láyé nítorí kò máa níyàn kò ní kí wọn nítorí kò mà níyàn àrọ̀lá kò ní sàlọ̀lá tí wọ́n ti sọ pé on every short nígbà tá a bá ń ṣe àrọ̀lá ní àgbáwò tí a ké látòkè tí a bá fẹ́ bá rí bílá bọ̀ àti òlá àti òlá ẹgbẹ́ ni so ó bá wọn nǹkan yìí kò sí líńkì ìdólè líńkì àmẹ́bì ló sọ rẹ́lì tó à ní ń tá máa ṣe máa nà ọ̀la pé a ti ń ka àwọn búrú àwọn òwe tí àwọn òwe tà ń ka yìí lóṣè fẹ́ẹ̀ gbọ́dọ̀ àti arábẹ̀ mọ́jà bàbá ni ẹ̀sẹ̀ á gbé àwọn sẹ́yà ti tíra ò ní dé hàn àwọn sẹ́yà tá ń ka yìí ó ju àwọn àbáwọn lọ lápèjúwe ẹni tó kó tíra tá ń ka yìí tó kó jọ ẹ̀kẹ̀tẹ̀ àti gẹ̀ẹ́sì gbà olóṣèlú àti gẹ̀ẹ́sì gbúgbẹ̀ ẹni tó kó tíra yìí jọ ikú rẹ̀ sí tẹ́lẹ̀ kú lápò ṣé nàìjíríà ìsìláàmù nàìjíríà gan-an tó ti wọ sí ọlẹ́yẹ kò tí wọ̀ pẹ̀lú ni àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n kó bá àwọn nǹkan ẹjọ́ tó ti látàrí ìjọsìn òun àwọn ló yẹ kó jẹ́ bàbá náà àwọn náà tún ń gbà lọ́dọ̀ àwọn dúdú àwọn náà lọ tí bá ń kàró àwọn tí a kìí ṣe kí àwọn ẹ̀yìn gbẹgbẹ́ bá àwọn àbá tó máa ń ṣe ilé wọn àwọn àbá ṣáájú àwọn àbá tí náà wọ́n ti kọ́ kọ́wé ilé ilé àwọn ilé ìfẹ́dà wọn yóò lè sìn tá níbi àtiwọn ni pé dáhùn bàbá máa ń ṣe dáhà rẹ̀ fún èyí nǹkan àádùá káwọ́ dúró náà ní máa ṣe ọ̀ntil kí abatowẹ́ rẹ̀ afẹ́wọ̀n àríwọ̀ bí ọlọ́wọ́ àánú àwọn àgbà àdéṣù wá fún afẹ́ṣàlù wàdà àdéṣù tó ọgùn àdéṣù wá ní afáwọ̀ ọkùnrin àdéṣù wá kí ni ológun jù nígbà kan fẹ́ ká ní lókè mi ni pé ó láwọn nǹkan nǹkan tí kò sínú àdéṣù wá ọkùnrin káàrí àti pàdé wọn rí nù kíláyìí àwọn làkọ́kọ́ ẹni gbàgbà nàgbà Muhammad sallallahu alayhi wa sallam náà àwọn kéékèèké ní àwọn early muslims gbígbà fún wọn kò tó bí ọjọ́ mẹ́ta tá ànábì gbé ṣùgbọ́n àmì lẹ́dí ni wọ́n ti dà ọ̀dọ̀ ànábì ni àdíngbé gbàdí ìsìláàmù dé gbà báyìí nǹkan náà àwọn tí ó ní mo ti gbà fún ọjọ́ ní ẹgbẹ́rẹ́ ni àyíbẹ̀ ẹgbẹ́ mọ́ ní láàrin àwọn obìnrin àkọ́kọ́ ẹni gbàgbà ànábì ni Khadija kò pẹ́ mọ́ bára mi ṣe ń gbé imáni bọ̀bàrà láti gbogbo ìhàbá ìkálùkà lọ́wọ́ Khadija nínú àwọn household ní ọ̀nà àbí ọ̀nà ló ń gbà ará àtàrí àfọ́nà àbá kìí lọ́rẹ́ ọ̀nà ló ń gbà so nígbà àwọn tí àwọn ìkò kò pẹ́ within a very short period ní àwọn afẹ́fẹ́ ní ẹja síwáyé láàrin àwọn àgbàlagbà àfáàwọ̀ àbá kìí dé kúrò kọ́kọ́ gbà láàrin àwọn kéékèèké àbáwọ̀ àlè ìdùnnà àbìtọ́ wọn ò tí gbàgbà dáadáa nígbà náà lọ wọn ò tí dé kó ọgbọ́n láàrin àwọn obìnrin tani àfáwà àti Khadija láàrin àwọn ẹrú àfáwà Zaid ọmọ Haritha òun náà ń gbélé àdínábì ń tó pé ẹrú ló jẹ́ fún Khadija báfáwà àti ṣe jẹ́nu àwọn ni wọ́n kàrà wá jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ànábì Muhammad sọ̀sọ́lọ̀ nígbàlá nàbí epo ní ta ọlọ́mọ ọmọ tá a fi ń rántí rẹ̀ tá a fi ń léǹkì ẹ̀ is only through gbogbo àwọn ọmọ tá a lọ́ọ́ bí yányá tọlọpọ̀ kú ẹni òkú nu wọn tó padà sábíàmá abíàmá ń wò sábíàmá má kò yẹ lóṣè ọlọ́run ọba àlekè ọlá màámà ó rí téèmù okó ànábì fúru àlíyù nàbì tọ́lí wà Fátímà ẹ bá rẹ ní bọ́ọ̀dù lónìí tó ní à fámílì ànábì lòun ẹni tó wọn bẹ̀rẹ̀ sí máa léǹkẹ̀ inú kó jẹ́ hasani kí ọmọ ọmọ hasan ọmọ àlí ń jẹ́ ọmọ Fátímà àbíkójẹ́ Hussein ní ọmọ ọmọ Hussein ọmọ àlè bẹ́ẹ̀ àti Hassan àti Hussein àwọn ti gba ilé ká tó kù láyé àwọn ní youth leaders àwọn èjì àwọn ní youth leaders alìjẹ́nà àlélúwà bí wọn àgbà àfáà ńlá ńlá làlí inú àwọn tí ìmọ̀ kún ọ̀nà àwọn ọmọ ìbùnà kọ̀tọ́ọ̀bù ẹni tí ìṣù bá dé jẹ́ new issue tó ní ìdí ká fi intellectual ká fi yanjú ẹ̀ tí wọ́n bá ti rí àìlérè báyìí á ah, àlọ́ dèpé ah, àwọn tí wọ́n àwọn gúrù làwọn yóò ọlọ́run bù wọ́n ní mà fún wa ní ìbáradà fọlọ́ wọn sí àṣì wọn gbé ọgbọ́n kọjá àyè wọn fún àwọn tó wọn lọ àwọn kan náà ń bẹ àwọn náà ń bọ̀ wọ́n tún gbé wọn bì lóo àyè wọn àfáwọn àyè lẹ́yìn àfáwọn àbákùsì díẹ̀ àti wọn máa àti ìsìnkú kò sáàlù ọmọ kẹkẹrù àlùmọ ànábì ọlọ́run kẹtọ́tọ́ àlíwá gbogbo ogun táwọn ẹbí jà áyá gbogbo ẹ̀rọ àdàbí jà wọ́n rí ọ̀rẹ́ kájàlẹ̀ gbogbo ogun táwọn ẹbí jà kò sí ìyàwó ní sáfẹ́ olóṣogbo tó ní wọ́n yóò káwọn lọ kú ni o wọ́n rẹ́ jì ní kótó ọmọ ní fújọ́ fìyà náà gbogbo ogun tó jà áyá wọ́n bá ànábì dàgbọ́n afọ́gun ẹyọ kan ànábì lọ ànábì ní àwọ̀ wọ̀dúró lé máa mú dólé wọn náà wà nípò tí haruna wà sí musa nígbà tí musa lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ fi haruna délé ọgbẹ́ mi wọn náà délé olórí ibú kan náà ń pè ní ibùdó mẹ́rìndínláàmì ló pa wọn ó pa wọn láì jẹ́ kí wọ́n sẹ̀ kọ́rin wọn sàlékún òkè àtijọ́ fáfá àárín àwọn náà bá àdìsí wa fèsì bá ti wọ́dún ìnàrí yìí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n tẹ́lẹ̀ ibò ní ànábì ṣe máa ń sàrọ̀lá kọ́ọ̀lá àwọn ìwà mọ́sá hadi rọ́ọ̀sì yìí wà hìdà ẹ̀rì wọ́n tẹ́lẹ̀ yìí nípa na àwọn Usman wọ́n kẹ́rẹ́ náà bí parí wọn ò sọ nọ́mbà àwọn kan ní àwọn wà sọ fún ọgẹ́ ẹ̀ẹ̀kan látàrí àgbẹ́ni pé àgbọ́yé pé wọ́n látàrí káàkánú wọ́n ẹ̀ẹ́dẹ̀ báyìí àtàràbà àwọn àwọn àti ìṣòro wà ká describe àwọn other parts alápẹ́ àkàfẹ́ sọ kátó dúgbà náà ẹ̀ kọ́kọ́ gbé lọ báyìí gbogbo ẹ̀ ẹ̀ wà dá padà àti ìrí epo rẹ̀ káṣí máa wá sí lọ rí fẹ̀rẹ̀ tí àbí àkánú àdíṣà máa wa Osman àkánú kí ni inú ẹ̀sìn lẹ́yìn Osman kálókù àbí àwọn àti ìdíkù Osman àbí ọlọ́run kó wá dákọ̀ àdéhùn ìrùsùmọ́ sáájú kíni sáájú ti àlè wọ́n tàkà rí ń bẹ̀ ní pé nínú àdéhùn ìsàlẹ̀ wọ́n ní bá nàbì ṣe parí ẹ̀kan ni wọ́n parí wọ́n máa ń palẹ̀ mẹ́ta ọ̀hún tó àdéhùn ní gbé wá tó ní ẹ̀mẹ́ta ṣùgbọ́n ìdáhùn àwọn àlùgbà wọn kọ́ wọn ní ẹ̀kan ni ànábì ni wọ́n fi parí àti parí ẹ̀rọ látàwọ àwọn ọ̀rọ̀ mi ń bẹ tí ó describe bá ànábì ṣe máa ń ṣe àmú èyí èyí tí ò táà tí ma ṣe àmúna inṣáàlá ní dáwọ́sù tí ó bá ń bọ̀ wá àdéjì tá àkàgbà yìí ń dẹnu tírí nìfi ń dẹnu nàṣáyé ó dà fáwọn tí nìfi ní òun ní àdéjì tí orin ilẹ̀ jù nú àwọn àdéjì tó wá nípa bá nàbì ṣe ta orí ala sallallahu sallam ala nabiyyina muhammad